ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى آله وصحبه والتابعين لهم بإحسان إلى يوم الدين أما بعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته لين بعد ذكر هو الله سبحانه وتعالى تسمية الله سبحانه وتعالى لقى ما إدراء عليه تصفها إدراء الإسلام إدراء الإيمان إدراء العافية إدراء رمضان التدوي ثم سيكون حبا والله رمضان 1447 عبد الله سبحانه وتعالى قد جاء سفر وقال لي قد على فيها ìkí ọlọ́run ìjọ́nà kan bá nàbà Muhammad sallallahu alayhi wa sallam ìyọnu ọlọ́run kan bá alẹ́ ànábì àwọn sábẹ́ ànábì àtúbọ̀ àwọn sábà tẹ̀lé wọn pẹ̀lú dára jẹ́ kíyàmù. ní òní tí ó ń ṣe ọjọ́ alhamis ọjọ́ sixteen ìjọ kẹrìndínlógún ìjọ kẹrìndínlógún ìjọ kẹrìndínlógún ìfẹ́sì wí ni <laughs> ìjọ kẹrìndínlógún nínú oṣù Ramadan fourteen forty seven àtúnpàdé níbi ètò yín ètò wa ètò fi Riyadi An-Nubuwah eléyìí tí ó ń gbé afẹ́fẹ́ látàgọ́ mọ́kànlá di aago méjìlá nínú iṣẹ́ SBS ètò kalẹ̀ sí ìlú Ìlọrin àwọn àlejò wa lónìí wọn náà ti wà ní kalẹ̀ àwọn ojú ni wọn òye sáyìn màfọlọ́kọ nínú àwọn àfa tí wọ́n ń ṣe ìpèpè sójú ọlọ́ọ̀bà lẹ́kẹ́ọ́lá ní ọ̀nà ti àtẹ́bíwá Muhammad sallallahu alayhi wa sallam àti àgbọ́yé àwọn ẹni àná àwọn sàábí àwọn ẹni eré tó fi ń pèpè sójú ní àwùjọ wa àwọn náà ni fọdílọ́tù sheikh ibrahim bùnú yusuf badmus táwọn èèyàn mọ̀ wọ́n sí afa dasuki àwọn ni imamu jamiu imamu central mosque darul hadith ní sanusiu street ní ọjà gbọrọ ní ìlú ìlọrin láti wá sọ́nà sáwọn jẹ́mọ́. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته هو عوافا عني أتبوني عوافدة الشيخ إبراهيم بن يوسف بن مص بسوكي حفظه الله ورعاه وجاء كذا و àwọn ìgbìmọ̀ mu'assasatu ad-din an-nasiha ìtòkalẹ̀ sí ìlú Ìlọrin tí wọ́n máa ń pèpè sójú ọ̀nà ọ̀bàlẹ̀kẹ́lá àti ọ̀pọ̀lọpọ̀ àwọn iṣẹ́ dáadáa iṣẹ́ dáadáa lè fa gẹ́gẹ́ bá sọ fún wa pé islam kí ọlọ́run fún wa alábi sallallahu alayhi wa sallam eégún márùn ló ní nínú àwọn eégún márùn tó ní eégún ọyọ kan ọwá jẹ ọyọ kan ní àmọ́ wá gbọ́mọkàn gbogbo tẹ̀lé ara nù àkọ́kọ́ ń bẹ̀ òun ni shahadatu allah ilaha illallah ẹ̀kejì ní shahadatu anna muhammada rasulullah rẹ̀ kí ọmọ ènìyàn kó jẹ́ ìpè alábi sallallahu ẹgbẹ́ ọlọ́run ní òjíṣẹ́ ọlọ́run bá ọlá nù tọ̀pọ̀pọ̀ ẹ̀rọ ni wọ́n ń jẹ́rìí pé àlejò sálàm ẹ̀rú ọlọ́run jíṣẹ́ ọlọ́run ni pẹ̀lú káàkó sì ń pè pàtó máa pé àwọn nífẹ̀ẹ́ ànábì Muhammad sálàm bẹ́ẹ̀ kan náà pé Muhammad ya Rasulullah hmm. òun náà sọ pé òun náà nífẹ̀ẹ́ ànábì sálàm náà ni hmm. bẹ́ẹ̀ ń ti ń jó títí ń pokò ànábì sálàm òun náà nífẹ̀ẹ́ ànábì sálàm náà ni àtàbẹ́ẹ̀ náà fi fẹ́ jẹ́ káàfọ́ àwa àwọn fọlọ́sù Sheikh uh, Ibrahim Abu Abdullah Ibrahim Dasuki akíbàwùlọ́ kí wọ́n bá wa sọ̀rọ̀ nípa mahabbatu Rasulillah sallallahu alayhi wa sallam bayna al ìnífẹ̀ẹ́ anábà Muhammad sallallahu alayhi wa sallam wọ́n ní àwọn tí wọ́n sàṣe jù àtàwọn sàṣe tó àwọn táwọn wo mọ̀gọ̀ pẹ̀lú alayhi sallallahu alayhi wa sallam àtàwọn tí wọ́n tún kọjá àlà tá gbópo alayhi sallam wọ́n gbópo ọlọ́run fún alayhi sallallahu alayhi wa sallam kí ni kí wọ́n kójọ jẹ́ ipò mùsùlùmí pòsíṣàn mùsùlùmí bí nǹkan yìí àwọn akẹ́kẹ́ bá wa sàlàyé jazakumullahu khairan. alhamdulillah wa habibina wa محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سار على نهجهم واقتفى آثارهم إلى يوم الدين أدعو كفر الله سبحانه وتعالى أترى إكاتك فأشهد والنبي محمد صلى الله عليه وسلم أبي الله سبحانه وتعالى لكم كاره أتيا شكبا أولي أجنجتان لكبا مباما صحابه àti gbogbo àwọn ẹni rí tí wọ́n wà lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam hmm. látànà tó fi dòní tí tí ó fi di ọjọ́ gbídà kìyàmà abẹ́ Allah subhanahu wa ta'ala nínú ọlá rẹ̀ àti àánú rẹ̀ kọmọ́sà fi ẹnì kọ̀ọ̀kan wa náà lè pa bá wọn. lẹ́yìn eléyìí a kí àwọn sheikh wa Dr. Khalilullah bin Ahmed Shagaya àti gbogbo àwọn tí wọ́n jẹ́ alájọṣepọ̀ wọn ní Darul Bayan tó jẹ́ pé àwọn náà ni wọ́n gbé ètò yìí kalẹ̀ láti máa fi la àwọn èèyàn lọ́yẹ̀ nípa ohun tó ní í ṣe pẹ̀lú ẹ̀sìn ọlọ́wọ́n ọba àlekíọ́lá àbí Allah subhanahu wa ta'ala nínú ọlá rẹ̀ àti àánú rẹ̀ kó mọ́sà bá wa ṣe àríkún wíwá pẹ̀lú yín kọ́lọ́wọ́n ọba àlekíọ́lá kí ó mọ́sà fi ẹsẹ̀ yín rinlẹ̀ lórí ìlànà Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àpàdà sí ibú tí wọ́n dé báyàn tí wọ́n máa wá sọ pé ah, nǹkan báyìí tó ń ṣe tó tún yàtọ̀ síta náà hmm. tí ó bá tún yàtọ̀ tó tún hmm. yàtọ̀ ní dáadáa sí i hmm. lórí ìlànà Nabi sallallahu alaihi wasallam àtẹ̀yìn àti gbogbo àwọn tí ó kù náà àti gbogbo àwọn ikhwa tí wọ́n gbìyànjú lórí ọ̀nà ìlànà Nabi wa Muhammad sallallahu alaihi wasallam. gẹ́gẹ́ bí àwọn sheikh wa ti sọ fún wa wípé èyí táwọn sí ọ̀kan náà olùmọ̀wá sọ̀rọ̀ nípa lánàá ó náà ní awẹ́ kan nínú ohun tó ní ṣe pẹ̀lú ohun tá a fi ń wọnú Islam hmm. òun náà ni ìjẹ́rìí pé kò sọ́ba kan tó lẹ́tọ̀ọ́ ká máa jọ́sìn fún àyàfi Allah hmm. so awẹ́ kejì òun náà ni ìjẹ́rìí pé kò sí ìpè ànábì Muhammad sallallahu alayhi wa sallam hmm. òun nìkan náà ni òjíṣẹ́ ọlọ́wọ́n bá alẹ́ kí ọlá ni ẹrú ọlọ́wọ́n bá alẹ́ kí ọlá ni ó sì di dandan ká máa tẹ̀lé so lábẹ́ agbára eléyìí níbi ìtẹ̀lé ànábì Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni wọ́n ti wá wò pé ó dáa ká sọ̀rọ̀ nípa ìfẹ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam muhammadu nabi sallallahu alayhi wa sallam hmm. ìfẹ́ ànábì ẹ̀rí ìfẹ́ ànábì wa muhammad sallallahu alayhi wa sallam yìí kò sí èméjì ń bẹ́ẹ̀ nípa pé gbogbo yẹn náà ni máa pàpè mára pé òun fẹ́ràn anabi wa muhammad sallallahu alayhi wa sallam وكل يدعي وصلا بليلى وليلى لا تقر لهم أو بذاك نعم ogun yẹn náà ni ó máa pàpè mọ́ra pé a nífẹ̀ẹ́ a nífẹ̀ẹ́ àmọ́ tó bá díjọ́ gbé dàrú kìyàmá hmm. tí gbogbo ẹni tí ń pàpè mọ́ra fẹ́ràn rà náà bí òfin rẹ̀ kó fẹ́ràn bíláwó bíláàkà ogun yẹn ní pàpè mọ́ra pé a nífẹ̀ẹ́ lílá a nífẹ̀ẹ́ lílá ṣùgbọ́n tó bá tójú bá kojú pẹ̀lú leila yóò sọ pé mo mm. mo ti mọ̀wọ́ rí mo mo ti mọ̀wọ́ rí ìdáṣítà bàkájì dùmọ́ ó ń bi dèmà ìtàbáyà mm. nàmọ́ bàká ní mm. mọ̀ntàbàkà nígbà tó bá ti di pé. ìdáṣítà bàkà ìdáṣítàbàkà dùmọ́ ó ń bi tí ẹ̀jẹ̀ bá rò papọ̀ mọ́ omi ojú ẹ̀ẹ́dàn eh, pé ńgbà míì tí ẹ bá sunkún tó tún wá ṣẹ̀jẹ̀ wọ́n á mọ̀ pé ah eléyìí ti ń ṣẹ̀jẹ̀ yìí <laughs> eh, nǹkan bẹ́bẹ̀ o eh, tó bá ti wá di pórí báwọn tàbá yíyá nà máa ń bà ká mí máa ń tàbá ká hmm. ibẹ̀ láti wá mẹ́ni tí ń sunkún àti ẹni tí ń fẹ́ kún sí é ní ká sí ìgbà tó ń sunkún so ah, ìfẹ́ ànábì bó ṣe rí nù ah, ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam ó dìgbà tá a bá gbé sórí òṣùwọ̀n ká tó mọ̀ torí pé ìfẹ́ anabi sallallahu alayhi wa sallam ẹ̀sìn ni hmm. kọ́dà kò tún wá sí ìpìlẹ̀ tún wá nínú ẹ̀sìn ọlọ́run ọba àlekè ọlá hmm. ìpìlẹ̀ ni tó jẹ́ pé àìnífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam kò sọ́nà tí èèyàn lè gbà tó fi jẹ́ mùsùlùmí. so náà ló fà á tó fi jẹ́ pé ohun tí gbogbo èèyàn ń pàpè mọ́ra rẹ̀ ni kọ́dà ẹ̀mọ́ rẹ lómi kan tí ó mọ̀ sí nǹkan míì tó jẹ́ pé ó tàbùkù anábì sallallahu alaihi wasallam. ó tàbùkù islam ó tàbùkù anábì. yóò sì máa sọ pé ìfẹ́ anábì torí kò tó bẹ́ẹ̀ kó sọ pé òun ìtẹ̀ anábì. bọ̀tí ibi tí sòro rẹ̀ wà ni pé ǹjẹ́ ìfẹ́ anábì tó wá ní ìsọ ní lọ́nà tó yẹ kó gbà ni. Hmm tó pé ní tí ò yí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni pé ní tá a bá ti pè lẹ́sìn kì í sí nǹkan tá a máa ń fi ròrí ṣe. Hmm, ó gbọ́dọ̀ wá hmm. kárẹ́rì nínú alukur'an kárẹ́rì nínú sunnah anabi sallallahu alayhi wa sallam ìgbà tá a ti pè ìfẹ́ anabi lẹ́sìn ó túmọ̀ yìí pé a gbọ́dọ̀ tún rí ẹ̀rí báwo la ṣe fẹ́ràn anabi báwo la ṣe ṣe fi ìfẹ́ tá a ní ìbò hmm. láti fi hàn sí anabi sallallahu alayhi wa sallam gbogbo eléyìí náà ara ẹ̀sìn ló nítorí àsìkò tába lọ wọnú alukur'an hmm. táàfì mọ̀ pé kánífẹ́ anabi sallallahu alayhi wa sallam hmm. ìpìlẹ̀ ni nínú ẹ̀sìn wa hmm. ọlọ́run bá alekiola ń sọ fún wa nínú suratu tawba ọlọ́run bá alekiola ní kul in kana aba'ukum wa abna'ukum wa ikhwanukum wa azwajukum wa ashiratukum wa amwalun iqtaraftumuha wa tijaratun takhshawna kasadaha ọlọ́run bá alekiola ní tó bá jẹ́ pé àwọn bàbá yín ìpìlẹ̀ yẹn náà kọ́ ìpìlẹ̀ inú ìpìlẹ̀ ìfẹ́ nù bàbá tó bíyàn Mm. wà àbùnà òkun mm. àbáwọn ọmọ yín eh, eh, eh, bàbá máa nífẹ̀ẹ́ ọmọ wà ikhwanukum ẹ̀yàn máa nífẹ̀ẹ́ àwọn ọmọ ìyá àyàn wà azwajukum ọkọ máa nífẹ̀ẹ́ ìyàwó ìyàwó náà ó ṣe kíni ó náà nífẹ̀ẹ́ ọkọ wà àṣìrọ́tùkún àtàwọn ẹbí yín àmọ̀ nífẹ̀ẹ́ ẹbí kọ́lá àlẹ́bí náà pè wá síbi sílátù rahim ẹ̀mọ ti dáadáa sáwọn ẹbí inú àwọn kan tó máa nífẹ̀ẹ́ wà àmọ́ wá lónìí tàràtùmù ha owó tẹ̀ sí wàhálà tẹ kó jọ hmm. tẹ dààmú tẹ wá nífẹ̀ẹ́ ni wọ̀tíjàrọ̀ tún tàkìláwọ̀nà kàtàdà ha kọ́dà owó tí yẹn ń ṣe kò sẹ́ni tí ó máa sòwò tí ó máa gbàdúrà kó lulẹ̀ bísíǹsì tẹ̀ ń ṣe tẹ́ fẹ́ kí òkúta ó bá hmm. wà màsáàkínú tẹ̀rọ̀dáwọ̀nà ha hmm. àbáwọn ilé tẹ kọ́ hmm. tẹ yọnu sí tẹ kọ́ ilé alárinrin ọlọ́run bá àlekí ọlá ní gbogbo àwọn nǹkan tóun sọ yìí tó bá jẹ́ pé àhábà ilaykum minallahi wa rasulihi tó bá jẹ́ pé àwọn náà lè bá fi nífẹ̀ẹ́ sí ju ọlọ́run lọ ẹnífẹ̀ẹ́ wọn fá ìfẹ́ wọn wá gorí ìfẹ́ tọ́lọ́n wa rasulihi ìfẹ́ wọn wá gorí ìfẹ́ tànàbí sallallahu alaihi wasallam mm. wa jihadin fi sabilihi ìfẹ́ wọn wá gorí pẹ́kẹ́ jagun sójú ọ̀nà ọlọ́wọ́n bá àlekíọ́lá mm. ọlọ́wọ́n bá àlekíọ́lá ní fatarabbasu ẹ̀ máa retí kí ni hẹ́mọ́gì tí. ṣé o pé sọ́lọ́ ọba àdìgẹ́lá sọ fún yẹ pé ń bọ̀ o àpárá bọ̀wọ̀ nídà o ọlọ́run kò sànù ni sọ́lọ́ ọba àdìgẹ́lá ni ẹ máa retí o hatta ya'ti Allahu bi amrihi mm. tọ́lọ́ ọba àdìgẹ́ ló fi gbé àṣẹ rẹ̀ dé ìlérí ìyanu ìlérí ìyanu tó yẹ pé ìtẹ̀yìn bá gbọ́lá fún lélẹ́yìn mm. ẹ máa retí ó lẹ́sàn-án o ó lẹ́sàn-án. ẹ máa gbọ́lá bàbá bẹ́ẹ̀ni hmm. gbogbo àwọn tá a sọ ìkífẹ́ wọn wá ju tànẹ́bì lọ ìkífẹ́ hmm. tí wọ́n ju tànẹ́bì lọ lọ́kàn yín ẹ ẹ máa retí o tọ́lọ́mù bá ní kéèyàn máa retí àfi kéèyàn sọ́ra o kéèyàn wo kéèyàn kíì sára kí lẹ́yìn sí lọ́wọ́ tọ́lọ́mù fi ní ẹ máa retí hmm. tó àìpé tó kù díẹ̀ káàtó ni ìyá ló ní ẹ máa retí wọn o tó àìpé tó kù díẹ̀ káàtó òun náà lèèyàn ṣe ọlọ́run bá àlekẹ́lá wa ní wallahu la yahdi al-qawma al-qawma al-fasiqin àwọn tó bá jẹ́ ẹjọ́ pòkì ọlọ́run bá lè kí ọlọ́run ní sikini kò ní sàmọ̀nà wọn kò ní sàmọ̀nà wọn nítorí pé àwọn náà rìn létí bèbè ibi téèyàn ti máa mọ̀nà wọ́n ti rìn lọ́nà ibi tọ́lọ́run bá ọlá wọ́n yìn níbi tó jáde kó níbi tẹ̀lé tọ́lọ́run bá ọlá alqadi iyad hmm. hmm. aleyhi rahmatullah nígbà tí wọ́n sọ̀rọ̀ nípa àyà yìí hmm. wọ́n ní àyà yìí ti tó fún wa ní tí ó máa ṣe wá lójú kòkòrò ntí ó máa tàwájí hmm. ntí ó máa tọ́ka wa hmm. ó tó fún wa lẹ́rìí hmm. láti ṣe ní túláàsì fún wa pé a gbọ́dọ̀ fẹ́ràn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ti tó fún wa wípé àkámọ̀ lámọ̀dájú pé ànábì sallallahu alayhi wa sallam ó lẹ́tọ̀ọ́ sí ó dìgáàbù ká ṣe kí ni ká fẹ́ràn ànábì sallallahu alayhi wa sallam ìpè ntáyà yìí ntí ń ṣe ni ti fi ń tí fi rinlẹ̀ wa nu. so náà ló fà á tó fi jẹ́ pé ọlọ́ọ̀bá àdékè ọláwá kó gbogbo àwọn tí èèyàn máa nífẹ̀ẹ́ ẹ sọ nǹkan mìíràn tó máa nífẹ̀ẹ́ ọmọ òbí tó bíyàn ọmọ tí yàn bí ìyàwó ọmọ ìyá fámílì owó ilé ọjà kí ló dúkù gbogbo tí gbogbo tá à ń lé sí lẹ́nu wàláì ogun táwọn èèyàn gbọ́lá fún láyé nù so ọlọ́run bá àdékè ọlá wa ní wọ́n ní àfàwà alqadi Iyad wọ́n ní gbogbo àwọn nǹkan wọ̀nyí wọ́n ní náà ló fà tó jẹ́ pé ọlọ́run bá àdékè ọlá wa lé wọn lẹ̀ hmm. lẹ́yìn ìgbà náà ọlọ́run wá ṣàdéhùn pé tọ̀ wọ́n tó bá ti wá mọ̀ pé bí ó ti máa ṣe ti ẹnu máa lọ rí sí kíni mm. máa lọ rí sí o máa rí sí o mm. ẹ̀yìn wọ́n ní fún máa fàṣàkọ̀ hún bíta mamil aya lẹ́yìn ìgbà náà ọlọ́tún wá pè wọ́n kò kí pípò kí ni wọ́n mm. níparí aya yìí so wọ́n ní bákan náà wà alamahum annahum mimman dalla walam yahdihillah ọlọ́run tó wá fi hàn wọ́n pé ẹni tó bá ti rí báwọn tọ́rọ̀ ẹ̀ bá rí báwọn orí ìsìnà lẹ́wà orí ojú ọ̀nà ànú lẹ́wà ẹ̀ sí lójú ọ̀nà tó tọ́ so aya yìí tá a bá rí àyà mi mọ́ tó ń dúpẹ́ jẹ́ pé àwọn àyà tó pọ̀ mm, ti ń tọ́ka lórí kánífẹ̀ ànábì sallallahu alaihi wasallam pé ìnífẹ̀ ànábì tí wọ́n á nì kéé ṣe ní bá fẹ́ mm. nàmbà tú láti ní torí pé ìpìlẹ̀ nù pẹ̀ ìpìlẹ̀ ẹ̀sìn wa ni so bákan náà ẹja tó ń wọnú ẹja lọ sọ́dọ̀ ànábì sallallahu alaihi wasallam mm. fúnra rẹ̀ kí lànàbì sọ nípa bífẹ́ ànábì ṣe rí bó ṣe ká níta anabi sallallahu alayhi wa sallam tó dúkìá wa lọ. abdullahi ibn hisham hmm. radiyallahu anhu ó ní òun wà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam jọ kan hmm. anabi mú ọwọ́ umar ibn khattab lọ́wọ́ bánàbí ṣe mú ọ umaru lọ́wọ́ umaru wa ń sọ fún ànábì pé làǹtà àhábò ìláyà min kulli shay'in illa min nafsi hmm. ká ìlà ànábì <laughs> mo nífẹ̀ẹ́ rẹ̀ ju gbogbo nǹkan lọ gbogbo nǹkan pátápátá illa min nafsi àyàfẹ́ mímí nìkan ẹ̀rí ká ẹ̀mí mi mo nífẹ̀ẹ́ jù sí jù hmm. nígbà tí umaru sọ̀rọ̀ yìí fún anabi sallallahu alayhi wa sallam anabi hmm. wa fún umaru létí pé la walladhi nafsi biyadi hmm. ah, kò rí bó ṣe sọ̀hún umaru ẹ̀yin bó búra pẹ̀lú ọba tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ hatta akuna abba ilayka min nafsik o tí ì nífẹ̀ẹ́ mi o ẹ̀sìn rẹ̀ o tí ì pé o àfìgbà tí n bá ṣe kíni àgbà tó bá nífẹ̀ẹ́ mi ju ẹ̀mí ara rẹ lọ. tújú ẹ̀mí ara rẹ lọ. tújú ẹ̀mí ara rẹ lọ. sẹ́yìn pé èyí ò nífẹ̀ẹ́ rẹ ju èmi ò nífẹ̀ẹ́ ànábì ju ẹ̀mí ara ẹni lọ òun náà ló fà tó fi jẹ́ pé èyí ó dúró lórí ìlànà nàbì sallallahu alaihi wasallam gbogbo tí èyí ó bá fara tí èyí ó bá pàdé mẹ́ ti hmm. ṣe súnà nàbì sallallahu alaihi wasallam ni yóò pàdé ìṣòro yóò pàdé wàhálà yóò pàdé ìfúnpínpín yóò pàdé ìbú yóò pàdé ìfúnlẹ̀mẹ́ni kò sí tí ò ní pàdé ṣùgbọ́n in tó ti níhun láti pìlẹ̀ ohun tí ń bẹ hmm. lára rẹ̀ pé ó nífẹ̀ẹ́ hmm. ànábì ju ẹ̀mí ara rẹ̀ lọ kò tiẹ̀ ní rí rárá gan pé nǹkan kan pé òun farada nǹkan kan látara pé kíni látara pé ó nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ju ẹ̀mí ara rẹ̀ lọ faqala Umar hmm. ẹ̀rí faqala Umar lọ́dọ̀ ẹ̀yìn àfa wa hmm. fáwọ̀ tó ló ń bẹ̀rù nísìnyí hmm. ẹ̀rí pé fáwọ̀ tàkìbù ni kèéjì kò jó pé kèéjì pé bá Umar wa lọ kábọ̀ kèéjì kó wá ní ẹjẹ́ ńlọ lẹ́gìn lọ ṣe mọ̀nà pẹ̀lú àwọn fámìlì mi náà eh, kò tiẹ̀ pé ó kàn sọ pé kí ni Umar wa sọ faqala Umar Umar wa ní fa innahu al-an ó ìtumọ̀ eléyìí ni pé ìmọ̀ báwọn ní tẹ́lẹ̀ hmm, kò yé mi débẹ̀ ń tẹ́lẹ̀ hmm, àmọ́ bí ànábì sallallahu alaihi wasallam ṣe sọ yìí hmm. wàláhì mo wá búra pẹ̀lú ọlọ́wọ́ bá àlékè ọlá la anta ahabbu ilayya min kulli shay'in hatta min nafsi. ìpè nísìnyí bó ṣe wá sọ yìí o mo wá fi ń kanpá mo fi ń rinlẹ̀ mo búra pẹ̀lú ọlọ́run ìpè ìrẹ́ ànábì sallallahu alaihi wasallam ìwọ ju gbogbo nǹkan lọ tó fi dérí ẹ̀mí ara mi kí lànà bí wàá fún lésì mm. àná bí wàá ní àníyà Umar mm. ah Umar kò tí wàá débi tá à ń sọ eh, wàá fẹ́ràn mi eh, mm, ju gbogbo nǹkan lọ báyìí so hadith yìí ó wà ní sahih Bukhari so eléyìí túmọ̀ pé ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam kò wà ní bí ẹ̀sà àwọn eléèbó kò wà negotiable pé ká wà kò wà pé ṣé ká ní ni àbí ká mọ̀ ni ṣé ká uh-uh. kì í tún wá ṣèfẹ́ lásán ìfẹ́ tó gbọ́dọ̀ gbé lórí gbogbo nǹkan ni so kí ni hikima tó wà ń bẹ̀ sígbà náà gbọdọ̀ wà lérí gbogbo nǹkan òun náà ni pé tá a bá ti rí fẹ́ míì tó borí fẹ́ anabi sallallahu alayhi wa ẹ máa débi kan tó jẹ́ pé anabi náà ṣe nǹkan inú ẹ̀sìn àmẹ́nidẹ́ nífẹ̀ẹ́ òun ni má ṣe anabi ẹni ó ṣe nǹkan àbá rẹ ó yẹn kò tẹ́ mi lọ́rùn ni anabi ẹni ó ṣe nǹkan ọmọ rẹ ó kò tẹ́ mi lọ́rùn ni ìyàwó rẹ ó èmi ò fẹ́ ni àwọn ọmọ rẹ ó èmi ò fẹ́ ni so náà ló fà tó fi jẹ́ pé òsínfẹ́ bàbá rẹ̀ òsínfẹ́ anabi sallallahu alayhi wa olówó àti síwájú anabi sallallahu alayhi wa sallam tànàbì gbọdọ̀ síwájú hmm ẹ̀rí nínú hadith mi anabi sallallahu alayhi wa sallam anabi láwọn nǹkan mẹ́ta kan bẹ ẹni tó bá ní àwọn nǹkan àwọn nǹkan mẹ́ta yìí bá ń bẹ lára àyàn anabi ní èyí ó máa rí adùn gbàgbọ́ àti gbàgbọ́ náà máa ní adùn gẹ́gẹ́ bí yẹn ṣe máa lásùtì tí ó dùn lẹ́nu yẹn tẹ́ jẹ dẹ̀bí dùn tí ó dùn lẹ́nu yẹn so ẹ pé ẹnu tá a máa fi mọ̀ pé eléyìí korò eléyìí tí ó dùn lẹ́nu rẹ ìgbàgbọ́ náà ládùn tèèsì tó jẹ́ pé téèyàn bá wọn rò pé àgbàgbọ́ ah, á ní tètè lórí èmi ò mọ à ah, lọ fura o hmm. lọ fura sí ààrẹ tó o bá máa rí adùn gbàgbọ́ nínú ẹ̀mí rẹ nínú ìṣesí rẹ ah, ànábì sallallahu alaihi wasallam wá ní àwọn kan mẹ́ta kan bẹ hmm. tó fi máa ṣe kíni tó fi máa rí adùn kónkálukú wa náà ká kíyèsí hmm. alákọ̀ọ́kọ́ ànábì sallallahu alaihi wasallam ní an yakuna Allahu wa rasuluhu àhábà ilayhi mimma siwahuma. alákọ̀ọ́kọ́ tí èèyàn máa rádùn gbàgbọ́ òun náà ni kó jẹ́ pé àti Allah hmm. àti òjíṣẹ́ rẹ̀ anábì sallallahu alayhi wa sallam hmm. kó jẹ́ pé àwọn méjèèjì nìyẹn nífẹ̀ẹ́ sí ju gbogbo nǹkan tó bá ti yàtọ̀ sí wọn lọ. àkọ́kọ́ nù tí èèyàn bá fi lè bá a débẹ̀ wàláhì kọ́lá kó má lówó lọ́wọ́ kọ́lá kó má rílé gbé kọ́lá kó má róúnjẹ jẹ kó má ràásọ wọ̀ kó jẹ́ pé òun nìkan

àwọn tẹ́ ń jọ nífẹ̀ẹ́ ara yín irúfẹ́ kíni mm. ìfẹ́ ayé mm. ẹlòmíì ìfẹ́ mọ́sálàhà ni nítorí pé àǹfààní ó fẹ́ àǹfààní kan ìnira mm. àǹfààní kan lọ́dọ̀ rẹ̀ tó bá ti wá wò yẹn yẹn tó bá rí pé kíní ti ń pẹ́ <laughs> yóò kàn yín tiẹ̀ padà rí yóò àmọ́ lọ lè bá òyìn pé kò mọ ìwúlò kò mọ̀ níláàrí bó ṣe rí ni. ìdá orí tó wà ló. bẹ́ẹ̀ni tó máa fún eh, inú rẹ inú rẹ eh, inú rẹ. ìlànà yóò tọ́ so àrùn àwọn eléyìí ní ìsìn báyìí eh, àwọn èèyàn tí wọ́n ti èèyàn gidi wọ́n ti èèyàn gidi so a máa nífẹ̀ẹ́ yẹn nítorí ti Allah hmm. so gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé a máa kórìíra yẹn hmm. nítorí ti Allah subhanahu wa ta'ala so anábì ní táàtú máa fi rí adùn ìgbàgbọ́ òun náà ló fà á tẹ bá rí àwọn alùsùn náà alùsùn náà ń wá ń gbè lẹ́yìn ọmọ ìlú kan à ń bá ọmọ rẹ̀ gbóṣe ó sì fi ọmọ ìlú rẹ̀ lẹ̀ so eléyìí ẹ̀sìn ní ẹ̀sìn ni èyí ò mọ nífẹ̀ẹ́ yàn kọ́lá kó jẹ́ ọmọ tí ò ti ẹ̀gbẹ́dẹ̀ wa gan ẹ̀ẹ́n àmọ́ ní sẹ́sìn bá ti wà ń bẹ̀ wàláhì àmọ́ nífẹ̀ẹ́ ara wa nínú àwọn nǹkan tí ẹ̀ mọ́ fi rí adùn gbàgbọ́ nù hmm. àìmọye àwọn tẹ́ ẹ pàdé ní jamiya ní ní nílùú anabi sallallahu alayhi wa sallam ní mẹsì jamiya ní ní saudi tó jẹ pé wọ́n yé sọmọ nàìjíríà wọ́n yé sí áfíríkà wọ́n yé sí kíni kan ẹ̀sìn yóò sì ṣe kíni ẹ̀sìn yóò sì dà á pọ̀. ẹ ti dáwẹ ló ni ká pàdé àwọn tó gbé ẹ̀sìn níjọ ẹ̀sìn níjọ kankan náà ẹ̀sìn níjọ rẹ papọ̀ wàláì bó ṣe rí nù bó yẹ kó rí nù anabi òun náà ni pé kéèyàn máa yẹn torí kéèyàn máa so irú àwọn fẹ́ tí máa pẹ́ nù al-akhillau yawma'idhin ba'duhum li ba'din aduwwun illa al-muttaqin ọlọ́run bá àdékẹ́ ọlá ní àwọn ọ̀rẹ́ tẹ̀ ń ṣe láyé òun àwọn ọ̀rẹ́ oríṣiríṣi yóò padà rẹ́ já tó bá dijọ́ gbéra kìyàmá àyàfi àwọn tó bá jẹ́ tó bá páyọ̀ ọlọ́run ẹ padà wájọ torí ọlọ́run ẹ padà wájọ pàdé nínú àlìjánná tó bá dijọ́ gbéra kìyàmá kọ́lọ́n kó Mm-hmm. kéèyàn tó wá máa kórìíra àyókùdàbà fìnnáàr ẹ àyàwúdà fìlkófù kàmà yẹkọrọhù àyókùdàbà fìnnáàr ànábì ní kéèyàn máa kórìíra ipe kéèyàn ó padà sínú kúfúrú mm-hmm. kéèyàn ti kó lọ́lọ́ ti làyàn kó ń bẹ́ lẹ́yìn ìgbà tó lọ́n láyàn kó ń bẹ́ gẹ́gẹ́ bí yóò ti máa kórìíra kánjú yàn sínú náà tó bá di jẹ́ ògbé dàlùkè yá ma ta ni wọ́n fi náà dán lára òjò tẹ̀ lọ́rùn ta wọ́n sọ̀rọ̀ ẹ̀yìn be ni bí èyí gbọ́dọ̀ mọ́ kórè àwọn afáwà sọ fún wa wọ́n ní ọlọ́rọ̀ kúfúrú nìkan kọ́ hmm. Hmm? Hmm. àwọn nǹkan a ti pati tì náà ní bídíà láwà dáadáa lẹ̀ tó ti ṣe mọ́ mọ́ tún kórìíra nù ọkàn rẹ pé ẹ ọlọ́mọdé padà síbẹ̀ mọ́ àwọn nǹkan tó ti pati nínú ti sàánù rẹ tó ti túbá kó bẹ́ẹ̀ mọ́ kórìíra ìtún padà síbẹ̀ mọ́ gẹ́gẹ́ bó ṣe máa kórira kán mọ́ jù ọ́ sínú ná. àwọn kan mẹ́tẹ̀ẹ̀ta yìí anabi sallallahu alayhi wa sallam ní ẹni tí máa ń bẹ lára rẹ̀ hmm. wàjáda bihi halawatal iman. Hmm. so anabi sallallahu alayhi wa sallam ó ní pẹ̀lú àwọn nǹkan wọ̀nyí hmm. òun náà lèyàn fi máa ṣe kíni òun náà lèyàn máa fi rí àádùn ìnígbàgbọ́. so ìtafẹ́ ló ń bẹ́ àṣàhìd òun náà òun náà lálá kọ̀ọ̀kọ́ òun. Hmm. so a jẹ́ pé ìfẹ́ anabi sallallahu alayhi wa sallam hmm. ìpìlẹ̀ ni hmm. nínú ìpìlẹ̀ ẹ̀sìn wa suluhu ahabba ilayhi mimma siwahuma. naam ìbéèrè táwa bíra tó yẹ ká bíra wa léèrè sheikh òun náà ni pé tọ́mátì ẹ̀bí ọ́ léèrè gan pé kí ló dé tó fi gbọ́dọ̀ nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam kí ló dé kí ni reason tó fi nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam àbí tó fi yẹ kó nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam so. ẹ bá wọn fèsì naam mm. so taba ni ká mọ bí ó ń kálukú yóò lè ní wọn lélẹ̀ náà lákò àbí wọn náà nífẹ̀ẹ́ náà nítọ̀ àti ẹ kọ́dà ẹlòmíì bá débi. wọ́n ní a mọ sọ̀sọ̀ láti bá nàbí akábà àlejò wọlé ọlá kájọ wọlé ọlá ànábì ni ó gbà mí gbà yá mi gbogbo eréṣiríṣi àkọ́kọ́ nínú àwọn nǹkan tí èèyàn máa fi nífẹ̀ẹ́ tí ó fi dìdánná ká nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam alákọ̀ọ́kọ́ òun náà ni pé habibullah wa khalilu rahman. àkọ́kọ́ tó fi gbọ́dọ̀ nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam nítorí pé ọ̀rẹ́ ayò ọlọ́run lànàbì hmm. ọ̀rẹ́ ọlọ́run ọba àlekè ọlọ́run lànàbì sallallahu alayhi wa sallam hmm. téèyàn bá wá nífẹ̀ẹ́ ọ̀rẹ́ ọlọ́run ọba àlekè ọlá sẹ́wọ̀n hmm. pé yẹn náà ó ṣe kí ni èyàn náà ó lẹ́tọ̀ọ́ sí kẹ látọ̀dọ̀ ọlọ́run ọba àlekè ọlá òun náà ni pé kíni òun náà ni pé ọ̀rẹ́ ọlọ́run ọ̀rẹ́ ọlọ́run ọba àlekíọ́lá ni olólùfẹ́ ọlọ́run ọba àlekíọ́lá ni tí èèyàn bá ti ti ń fẹ́ràn olólùfẹ́ ọlọ́run òun náà mọ̀rífẹ́ ọlọ́run ọba àlekíọ́lá ẹlẹ́ẹ̀kejì òun náà ni kàmáàlù ràfàtìhì hmm. wàràhmàtìhì hmm. tìjáhà ummatihi anabi sallallahu alayhi wa sallam hmm. àánú anabi àánú tó pé ni ìkẹ́ ànábì sallallahu alaihi wasallam fún àlùmọ́ ànábì sallallahu alaihi wasallam nǹkan tó pé ni ẹni tó bá wá láàánú yẹn tó yẹ kí yóò kórìíra rẹ̀ ẹ̀rí bọ́lá ọba àdékẹ́ láti ròyìn anábì sallallahu alayhi wa sallam laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minina ra'ufur rahim. nígbà tí gbogbo àwọn èèyàn bá ń pariwo nafsi nafsi anábì yóò máa pariwo ummati ummati tó ní kálukú bá ń dùn ẹ̀mí ara àlùmọ̀ mi àwọn ìjọ mi wọn là nẹ́bí sallallahu alaihi wasallam mọ̀ máa jà ó lànà wa púpọ̀ ó lànà wa púpọ̀ ẹni tó wá lànà wa túláàsì ní káwa náà ò ni káwa náà ò nífẹ̀ẹ́ rẹ̀ látara àánú tí ń ṣe fún wa nínú àwọn àánú tí ànábì sallallahu alaihi wasallam ṣe fún wa ẹ wo òfin ẹ̀sìn ọlọ́wọ́n bá lè kí ọlá hmm. tí kìíní kan bá fẹ́ dípò lera báyìí ẹ tún pé ìdájọ́ kan sì wáyé segin hmm. yóò sì gbédẹ̀kùn wa yuridullahu bikumul yusra wala yuridu bikumul usra hmm. ẹ rí i pé ọlọ́wọ́n bá lè kí ọlá gan ti dìkíà fún wa pé ìdẹ̀kùn la fẹ́ fún yín o àfẹ́ni tí ò bá nìkan ṣe lókù ẹni tí ò bá nìkan ṣe ní ọmọ wa pé kìnnìkan lè nù ìsìláàmù tí kò sí nǹkan tó lè nù ìsìláàmù wàlá ìsìláàmù ìrọ̀rùn ló bá dé wọ́n ló ń dààmú ara rẹ̀ hmm. ẹlòmíín bẹ tó ní láàánú islam òun náà irun kíkí irun kíkí ni àyà àtúnṣàlọ aláàzì tó bá wá ní fifty tí ọlọ́run kó balẹ̀ kí ọlá kọ́kọ́ gbé fànàbí sallallahu alaihi wasallam kọ́ bóòlù sì wá ṣe ah, ah. so ẹlòmíín bẹ tó kórìíra tó ní òun láàyè òun náà làwẹ̀ tá à ń bẹ́nu rẹ̀ àwẹ̀ táwọn kan mọ̀ wò pé eh, kó bí kó má ti lọ ni àwẹ̀ yìí sì ń lọ ìtì ní kankan ṣe tí ó mọ bàyánú jẹ́ hmm. ẹlòmíín sì ń wò ní wò pé kó tẹ̀ kóra ẹ̀rọ ó ṣe lọ hmm kí o ti ráyè ní kí ewu hmm. ẹ ó sàrà kó yẹn pápá mọ́ra kò jẹ́ kí yẹn ó ráyè nára tán kò ráyè jáde kò ráyè làṣẹ́mbì kò ráyè lọ klọ́ọ̀bù kò ráyè lọ gíná eh, porúkọ rẹ̀ hmm. tẹ́sí ṣe fàṣáàdì tó o ní pírọ́blẹ̀mù ẹlòmíì kò rí bàjẹ́ ṣe. Hmm. ànábì sallallahu eh, nínú àwọn nǹkan tá a gbọdọ̀ fi nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam ẹlẹ́ẹ̀kejì òun náà ní kíni òun náà ni pé anabi sallallahu alayhi wa sallam anabi láàánú wa anabi sì jẹ ẹni tó segin ni ẹni tó fẹ́ dáadáa tó jẹ olùkẹ́ fún wa oníkẹ́ fún wa. ẹlẹ́kẹta nínú àwọn kata gbọdọ̀ nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam torí ẹ̀ òun náà ni khasa'isuhu wa khisaluhu al-azima. àwọn àwọn ẹ̀sà tọ́lọ̀ ọba àlekẹ́ láti fún anabi sallallahu alayhi wa sallam hmm. tọ́lọ̀ ọba àlekẹ́ olóòfẹ́ lómi tó jẹ́ pé ẹ mọ̀ pé èèyàn máa ń rí àwọn ẹlòmíì tó jẹ́ pé ẹ ní bá tán ẹ ní ní kankan ṣe pẹ̀lú ẹ bọ̀tẹ́ ẹ mọ̀ rí ká ẹnìyàn á mú láìṣẹ́ bóyá ó wà very intelligent tí máa ń sọ̀rọ̀ tí wọ́n ti gbá ó sì fẹ́ràn rẹ̀ ó sì nífẹ̀ẹ́ ó sì níkan pẹ̀lú ẹ̀ ẹ̀ mara yín ọkàn aláìkẹ́ nítorí ẹ̀ lásán ká tó wá sọ fún ànábì sallallahu alaihi wasallam tó jẹ́ pé ọlọ́wọ́ bá àlekí ọlá parí dáadáa tara rẹ̀ ọlọ́wọ́ bá àlekí ọlá ní wa innaka la'ala khuluqin azim ọlọ́wọ́ bá àlekí ọlá ní ànábì sallallahu alaihi wasallam rẹ̀ ànábì ó wà lórí àwọn àwà tó ṣe kíni gbogbo àwà tó dáa hmm anabi sallallahu alayhi wa sallam ó ní ọlọ́wọ́n ọba àlekí ọlá gbé òun dìde lè òtá mímá makarim al-akhlaq hmm. àwọn wà tó dáa tó dáa ní anabi hmm. lọ́wọ́ ọba àlekí ọlá wà fi sékìní hmm. wà fi dé ládé so eléyìí náà tó ipe anífẹ̀ẹ́ ni re nítorí pé ẹni re ni anífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam nítorí pé yẹn dáadáa ni ẹni tí yẹn máa ń fẹ́ kéèyàn orí má ni ni wọn lànà bí sallallahu alayhi wa sallam ẹ wá wà òjò wa ta wà lónìí tẹ bá wọ ẹni táwọn ẹlòmíín nífẹ̀ẹ́ ẹni tí wọ́n fi ṣe role model àbí tí wọ́n fi kí náà pé eh, kúdùwà kọ́ ọ̀hún mm. ẹni tí wọ́n fi ṣe kúdùwà wọn mm. eh, bí àwọn ọ̀daràn eh, bí olórin bí àwọn jàǹdùkú bí àwọn tí ń gbá bọ́ọ̀lù mm. gbọ́ àwọn ọba ilẹ̀ lómi fi ṣe kí ni ló fi ṣe role model bẹ́ẹ̀ so irú eléyìí nísìnyí yóò sì máa ṣe òun náà nígbà ayé mùsùlùmí òun náà sì máa sọ pé òun ṣe kí ni òun fẹ́ràn ànábì wa sallallahu alayhi wa alihi wa sallam. ọmọ ẹ̀kọ́ àbá adébẹ̀rẹ̀ nù ẹ̀kọ́ ẹ̀kọ́ ẹ̀lùmí ni tó ń ṣe kúdùwà ní pé ah, muhammadu wọ́n ti mọ̀ mọ̀ eh, eh, tí wàá mọ̀ tí wọ́n sun rárá bí wàá tí eh, wọ́n sun rárá yá yí wọn kọ́dà wọ́n lè léwọn gan wọn àtànábì jọ ń sùn ni. Ah, ah. eléyìí ńkọ́ eléyìí ńkọ́ àtọkọ̀tà ànábì ò jẹ́ eréṣẹ́ríṣẹ́ ẹ bá a débẹ̀. inṣàlá inṣàlá bàbá a padà á dé bi ọ̀rọ̀ nípa hmm. alugolówù àti hmm. alijafa sẹ̀kí ara tọ́pìkì náà ibo làwọn èèyàn ti ń sàṣe jù hmm, nípa anabi wa muhammad sallallahu alayhi wa sallam àti ibo làwọn èèyàn ti ń wùwà òmùgọ̀ pẹ̀lú anabi wa muhammad sallallahu alayhi wa sallam. naam tabawa sọ pé a nífẹ̀ẹ́ anabi sallallahu alayhi wa sallam bẹ́ẹ̀ ká kọ́kọ́ wo mazahiru muhammad anabi sallallahu alayhi wa sallam ẹni tó bá nífẹ̀ẹ́ anabi kí láàmà rí lára rẹ̀ sáà tí màmá pé à ah, eléyìí o onífẹ́ anabi sallallahu alayhi wa sallam lóòótọ́ ṣé kó o máa ṣe kó jẹ́ pé wọ́n ti mọ̀ ọ́ ní gbogbo òde pé tọ̀ àfẹ́wọ́n máa dìbò wa nù wọn láti mọ̀ pé à ah, àwọn ilé nífẹ̀ẹ́ anabi wa sallam rárá o mi ò lè mọ̀ sa eh, dàláìlù eh, ìmọ̀ parí dàláìlù eh, mẹ́ta ní parí lójúmọ́ ṣé fẹ́ anabi sallallahu alayhi wa sallam nù hmm. rárá o ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ni taikan ọ̀tẹ̀ ti sọ́rí taikan dàláìlò àti kùránì <laughs> subhanallah wọ́n tó wá fún olókọ tí ó dùn dáadáa jẹ́ dàláìlò khairat ẹmọ tọ́ka ní gbogbo àwọn orí tó dáa so bẹ́ẹ̀ni àkíyèsí tó pọ̀ níbẹ̀ ní ẹ̀gẹ́ bá wà fáà sí sọ so tó jẹ́ pé àpàdà mẹ́nu bàrọ̀ àwọn Eh, àwọn ará sára àbúkọ lélẹ eh, sára àbúlá tó pélé rí àyíbóró so káyí ni káyí ni kọjá ṣe àgbé eh, òun náà bá débi pé wọ́n ní bí ànábì pẹ̀lú tìró ni ìmọ̀ bóyá ànàkùn lọ bóyá ẹtì bá rí tíra fún. ibi ìgbà yìí ní àwọn ọ̀rọ̀ àhọ́sọ ni. tọ wọn bí ànábì wọn ti lé tìró fún wa wọn ti dábẹ́ fún wa kọ́dà ẹlòmíì fẹ́ẹ́ lè sọ pé wọ́n wé láwà nípa ànábì wa <laughs> so wẹ́lẹ̀ yìí náà pé afẹ́ afẹ́ segin ni hmm. afẹ́ pa ànábì lé náà ni àfẹ́yìn hmm. ànábì hmm. so nínú àwọn àpẹẹrẹ pé a nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam tó ń kálukú wa náà mọ lépa hmm. òun náà ni pé alákọ̀ọ́kọ́ ni pé alimanu bihi wa tasdiquhu fima akhbar kọ́kọ́ tí kì í gbàgbọ́ rẹ̀ ǹjẹ́ o nígbàgbọ́ pé ànábì sallallahu alaihi wasallam irú ọlọ́wọ́ bá àlekí ọlá ni ǹjẹ́ o nígbàgbọ́ pé ànábì sallallahu alaihi wasallam ẹ̀ẹ́n òjíṣẹ́ ọlọ́wọ́ bá àlekí ọlá ni so bákan náà àwọn nǹkan tá ànábì sallallahu alaihi wasallam wa mú wá fún wa láwọn làbárì ǹjẹ́ o gbàgbọ́ lódodo sígbà tí sáyẹ̀nsì dé ní ìwọ́n tó wá gbà pé níta bí wí lórí bẹ́ẹ̀ ni àbí ìwọ́n ti gbà before before sáyẹ̀nsì before sáyẹ̀nsì hmm. torí pẹ́ lómi nísìnyí sáyẹ̀nsì ní bá ṣiṣẹ́ o. ó bọ̀ sí ẹ̀rọ pẹ̀lú. ó sì ẹ̀rọ pẹ̀lú technology kan ti wá padà fi rinlẹ̀ kí ni technology bá wa dé ńkọ́ hmm. àwọn sàábé tí sáyẹ̀nsì ò dé bá ńkọ́ technology ò dé bá wọn wọ́n sì gbàgbọ́ so ìyẹn gbọ́dọ̀ ṣe kí ni ìyẹn gbọdọ̀ gba anabi amúhùn sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bọ́lá ọba àlekẹ́ láti pa wá láti fi fa aminu billahi wa eh, rasulihi wan nuri alladhi anzalna wallahu bima ta'maluna khabir ọlọ́wọ́ ọba àlekẹ́ ọlá ní ẹ gba ọlọ́wọ́ ọba àlekẹ́ ọlá gbọ́ ẹ sì gba òjíṣẹ́ ọlọ́wọ́ ọba àlekẹ́ ọlá gbọ́ hmm. ẹ sì gba hmm. hmm. ní ká so àkọ́kọ́ nù inú àwọn tá a mọ̀ sí lápẹ̀rẹ̀ wọ́n tó nígbàgbọ́ sáà nẹ́bí sallallahu alaihi wasallam gan tó jẹ́ pé èyí tó bá pé ọlọ́mù nọ̀rọ̀ ànẹ́bí ẹlòmíì bẹ́ẹ̀ èyí tó bá gbé e ní òmù hmm. tó bá rẹ̀ wà ní ẹlọ́wọ́ ní sọ Bukhari ẹ bá kí níbẹ̀ ọpẹ́ inú bọ́yẹ̀ ní bá ń bẹ̀ gan ló tó àmọ́ ìjókòó ọ̀tọ̀ ní jíwí ọ̀tọ̀ ní jókòó wí tẹ́bá ara wọn míì gan tẹ́wá tún pé wá ibẹ̀ ó lè tí wá ní ẹ̀sọ́ Bukhari gan ó láwọn ayẹ Imam Bukhari gan kò ó láwọn mistake ó tàbùkù ànábì kò gbọ́ lárúbáwá dáadáa ìgbà wo ẹ mọ̀ wá rí àwọn àwọn ọ̀rọ̀ tí èyí ti gbọ́dọ̀ máa gbọ́ àwọn ọ̀rọ̀ tí ò wọjọ hmm. àwọn ọ̀rọ̀ tí ò jáde síta kò kọjá ilẹ̀ agodo bí tẹ̀yàn dé rẹ ni mọ́ so ẹlẹ́ẹ̀kejì nínú ẹ̀ òun náà ni kí ni tawqiruhu hayyan wa mayyitan wa tawqiru sunnatihi sallallahu alayhi wa sallam hmm. kí èèyàn máa pọ́n ànábì sallallahu alayhi wa sallam lé nígbà tá ànábì ń bẹ láyé èèyàn máa ṣe kí ni àwọn sàábé wọ́n júwe báwọn ṣe fẹ́ràn ànábì tó báwọn ṣe fẹ́ràn ànábì àbáwọn ṣe máa bọ̀wọ̀ ànábì sallallahu alayhi wa sallam hmm. wọ́n láwọn sàábé ní àwọn a máa fanfa níbi omi àlùwàlá ànábì sallallahu so láàrin yìí ànábì nìkan ló má jẹ́ kí sẹ́wò kan ó tàn ọ́ tí wàá yọnu nù tí wàá ní ọgbọ́n ẹgbẹ́ kó mọ tú sí tó bá ti yọnu tó tú omi kómi sí ọ lẹ́nu àkókò bára rẹ ni o àkókò bára rẹ ni anabi sallallahu alayhi wa sallam òun nìkan lọ́lọ́wọ́ bá àlekí ọlá sí lẹ́sà fún pé àwọn àṣàrò anabi sallallahu alayhi wa sallam ìdáni bá sàlọ́lá hmm. àwọn sàábì àmọ́ jàlérí omi yẹn hmm. bẹ́ẹ̀ àwọn sàábì anabi ní tánàbí bá wà pẹ̀lú anabi sallallahu alayhi wa sallam hmm. àwọn ó jòkó débi pé kọ́lá bẹ́ẹ̀ bá balẹ̀ àwọn kò ní fò tí wọ́n fara balẹ̀ níwájú anabi sallallahu alayhi wa sallam torí pé ọlọ́wọ́ bá àdékẹ́ ọlá kọ́ wọn lẹ́kọ̀ọ́ la tarfa'u aswatakum fawqa sawti an-nabi hmm. ẹ má ma gbóhùn sókè nígbà anabi sallallahu alayhi wa sallam bá wà lórí òun anabi sallallahu alayhi wa sallam hmm. ẹ wà àwọn ẹni síwájú hmm. wọn ò wá dáa dúró lórí pípa tá anabi bẹ̀ láyé òdàdó Umar ibn al-Khattab radiyallahu anhu wọ́n níjọ́ kan àwọn méjì kan pariwo nínú mọ́sálásí Umar wá pè wọ́n Arabo arábòlẹ̀ yìí wọ́n ní tọ́ìfù làwọn ti wá ah ọlọ́run yọ yìí ọlọ́run yìí <laughs> tó ẹ̀pára àmàdínà ní làwùjá òtúkùn máa dọ́rùbà ìbá lù yín tára yóò sì lé tẹ̀fà ní àsọwọ́ àtọkùnmá mm. fi masjid nabi sallallahu alayhi wa sallam ẹ̀ ń gbóhùn sókè ẹ̀ pariwo tó wà masjid anabi. ẹ̀yọ̀ gbáyà yìí. tọ́ ẹ̀wọ̀ àwọn gbáyà àwọn yédébẹ̀ mm. imam malik náà gbọ́ yédébẹ̀ débi pé tí imam maliki yóò bá ka hadisi fáwọn ẹ̀ tí ó hadisi yóò wá múra Hmm? yóò múra yóò sọ̀sọ́ yóò sọ̀sọ́ hmm. yóò wá ju àwọn yẹn máa ń bí pé kí ló dé ọ ní à ó ní àdìsí ah, ànábì ju bá ń lọ àdìsí ànábì ni wọ́n máa kàfẹ́ lómi lónìí hmm. tí wọ́n máa yẹrí yóò máa yẹrí gbégé ẹ̀kún ẹ̀fà àdìsí ilé ẹja jọ ẹja wọnú àlùkùránì ni bàdà ó yóò mìíràn ẹ̀dàkùn ní àdìsí ànábì sallallahu alayhi wa sallam àwọn wọ̀nyí wọ́n pọ́n àdìsí ànábì lé wọ́n sì pọ́n súnà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam yìí wọ́n pọ́n tọ́wọ́ ti gbọ́ pé súnà Ànábì sallallahu alaihi wasallam lélẹ́yìí wọ́n mọ̀ gbìyànjú ni láti ṣe kíni láti tẹ̀lé àwùjọ táwa wà lónìí hmm. àwùjọ pé a fẹ́ mọ kí ni ìdájọ́ rẹ̀ gẹ́gẹ́ súnà ní lóòótọ́ sọ̀rọ̀ yẹn wá ní hmm. kábà má tẹ̀lé náà láfi náà fẹ́ mọ̀ náà fẹ́ mọ̀ náà ni pé abọ́kéwù ni torí pé tó máa pè nǹkan ní súnà tó máa pè nǹkan ní mọ̀ndúùbù hmm. ẹ̀ ń fún wa ìtumọ̀ eléyìí ni pé àwọn àfáà gbé wọ́n ṣàlàyé fún wa pé ìdájọ́ ṣẹ̀ríà ní lórí ẹ̀ o bò ládàá ẹ̀sán bẹ́ẹ̀ tó gbà bẹ́ẹ̀. àgbẹ̀sẹ̀ gbogbo súnà wa ni. ṣé owó súnà wa ni mọ̀ndú. ó lè jẹ́ wájibù. ó lè jẹ́ ó lè jẹ́ ó lè jẹ́ haramu gbà mí. àwọn wá gbé lórí súnà àwọn ní àwọn fọkànhá. ẹ ẹ ẹ bàbá musa kílẹ̀ ń porúkọ rẹ̀ wọ́n wá sọ pé gina gbọ́rọ̀kọ̀ ìsáàbù akọ̀bù tàríkù wọ́n nínú gbọ́n súnà nínú gbọ́n gínìkà ah. gínìkà ibi súnà alábì pé alábìlò ah, ah, sọ bẹ́ẹ̀ tó gbọ́ àwọn nǹkan wọ́n á sọ gbọ́ àwọn gíní ẹwà á máa bẹ́ẹ̀ lọ́wọ́ pé àwọn súnà bí súnà gbé wá pọ̀ hmm. ẹ́ suratul Fatiha pé hmm. rúkìnnù lérí irun súnà ló gbé wá àrínú Al-Qur'ani ṣé ìwọ náà lè ṣe yíwọ̀n pé kò ní. ọkọ mọta ya sáwà mi ò lówí. mọta ya sáwà mi ò lówí. kò sọ fún wa pé fatia. ṣé wọ́n lè má ka fatia kó a máa ṣe hàn. kò ní o. ṣé wọ́n lè má ka tashahud níbi irun kó wa sọ pé ní irun hmm. gbogbo àwọn nǹkan wọ̀nyí súnà náà ló gbé wá fún wa ànábì ló ṣàlàyé rẹ̀ fún wa ní fọ̀sí wẹ́wẹ́ so gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ jẹ́ ká gbìyànjú hmm. ẹ̀ tá a bá fihàn pé a fẹ́ wà nínú àwọn tó nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam lóòótọ́ hmm. àti lódodo àbí ká máa tẹ̀lé àwọn nǹkan wọ̀nyí nínú àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ pé ìwọ nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam lóòótọ́ òun náà ni tọ́ àtúwú fi máa àmàrọ̀ wọ́n sì náà bú àníwò náà ha wọ́n zájà tọ́ àtúwú fi máa àmàrọ̀ hmm. kó o máa tẹ̀lé ànábì sallallahu alaihi wasallam níbi níta ànábì bá ti pa wá láṣẹ mọ́mọ́ iye àti ànábì wò mọ́mọ́ ronú sí ẹ̀yẹ tó ronú sí wò pé ṣé mo lè tẹ̀lé ẹ àmì lè tẹ̀lé e? tó bá òjò àbí kò bá òjò mu hmm. ṣògbó eléyìí àìníkànṣe ni àìnífẹ́ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá alìkílá ni wà àti wallaha wà àti rasul fa in tawallaytum fa innama ala rasulina al-balagul mubin ọlọ́run bá alìkílá ni ẹ̀tẹ̀lé allah ẹ̀tẹ̀lé òjíṣẹ́ rẹ̀ tẹ́ bá wá kọ̀ tẹ́ bá ya gidi tẹ́ ya lágidi tẹ́ bẹ́sẹ̀ pé yẹ́ ìpadà tẹ́ ní tẹ̀lé tẹ̀lé ní tẹ̀lé àṣẹ ànábì sallallahu alaihi wasallam ọlọ́run bá iṣẹ́ náà clear ó wá kù sọ́wọ́ ta ni ó kù sọ́wọ́ àwa ìpè ká wá tẹ̀lé iṣẹ́ tá ànábì sallallahu alayhi wa sallam wa nítorí àsìkò bákan náà inú àwọn àpẹẹrẹ pa nífẹ̀ẹ́ ànábì sallallahu alayhi wa òun náà ni nasru sunnatihi wadhabu anha walghayratu alayha kéèyàn máa na súnà ànábì sallallahu alayhi wa lọ́wọ́ kéèyàn máa na súnà ànábì lọ́wọ́ pẹ̀lú ọ̀rọ̀ pẹ̀lú ìṣesí pẹ̀lú gbogbo tó bá ní pẹ̀lú wà kéèyàn máa fi na súnà ànábì sallallahu alayhi wa lọ́wọ́ má jẹ́ kí àwọn èèyàn ti mọ̀wọ́ pé tẹ bá sàfẹ́ gbógun ti àwọn onísúnà ẹ lọ lè balagbájá òní eh, ò gba front. ọmọ bàbá sí máa ń ṣe. ọmọ bàbá sí máa ń ṣe. ọmọ ọmọ dáadáa. ọmọ ọmọ dáadáa eh, ah, eh, ọyà ẹ sọ bẹ́ẹ̀ hmm. gbogbooru àwọn kan yìí àwọn kan láàmú. ọlọmọya wáyà ti bẹ̀rẹ̀ sí wọ̀jà. ẹ sọ bẹ́ẹ̀ ẹ wá pẹ̀lú bẹ́ẹ̀ ah, ẹ mọ báyìí ti fáwọn alágbájá ni. ọmọ ah, dáadáa. <laughs> <laughs> ìgbà <laughs> e, e, tó bá ń sọ̀rọ̀ rẹ̀ ìgbà tó bá sí má mm. kọ́lá wọ́n tó wá mọ fi ròyìn rẹ̀ ah, ẹ̀rẹ́ àìsí láyé má láyé lágbájá ó mọ̀ àwọ̀ jáàbù wọ́n ti mọ fi ránṣẹ́ sí ọdún sáré ó ti mọ ọ̀rọ̀ létí <laughs> ìyàwó ti mọ lékún sí so wọ́n náà jẹ́ kí wọ́n mọ̀ ọmọ dáadáa mm. wọ́n gan fún ààrẹ nìdí kó ṣe dáadáa òun gan ẹ́n kó mọ̀ tó wá jẹ́ ni tí ó mọ̀ ṣe kíni mm. tí ó mọ̀ jẹ́ mọ̀ náà òun lè lè káyè tó yẹ pé ó mọ̀ kọ́ dí àwọn yẹn láti ṣe orí láti ṣe dáadáa so eléyìí náà nínú àwọn tá a fi máa mọ̀ ni ǹjẹ́ wọ́n ran súnà nàbì lọ́wọ́ ǹjẹ́ wọ́n ń dáàbò bo súnà nàbì wa muhammad sallallahu alayhi wa sallam ǹjẹ́ wọ́n ní ìtara ní òjò wú fún súnà nàbì sallallahu alayhi wa sallam ẹlòmíràn wọn nígbà náà wọn lòún bú àwọn sàábé ṣé sàábé wa jẹ́ bàbá yín èrè hmm. ara ẹ̀ ní ìtara fẹ́ sínú ba hmm. wọn ni mo ta mo bú súnà nàbì ṣé súnà wa jẹ́ súnà bàbá rẹ̀ subhanallah so eléyìí ò bójú mu rárá so suna nabi sallallahu alaihi wasallam ohun tá a gbọ́dọ̀ mójútó ni. ẹgbẹ́ lọ́dọ̀ tòun o ọlọ́lá ìgbà rẹ̀ dábìlọ subhanallah tàlàfà rẹ̀ kòkòtò díẹ̀ gan-an kó padà sí lẹ́nu kó padà sí lẹ́nu ọ̀rọ̀ burúkú ló sọ jáde lẹ́nu hmm. àfà àwọn lẹ́nu tí ó hmm. lè sọ̀rọ̀ o lè sọ̀rọ̀ àfà ẹlẹ́gbẹ́ àwọn tábì lọ́dọ̀ àwọn àfà tá ń bẹ láyé gan. ọmọ kí ọmọ mọ̀lì kì gan-an sọ káwọn o mọ̀ mọ̀lì. kátó a máa sọ pé sẹ́ni arabi táìmọ̀ kan hmm ìta ìmọ̀kan bá àwọn èèyàn dé hmm. láwùjọ nu so nínú àwọn àpẹẹrẹ ìfẹ́ ànábì sallallahu alayhi wa sallam hmm. tí ó yẹ ká mójútó hmm. òun náà ní kíni òun náà ní as-salatu ala an-nabi wal iktharu min dhalik ká máa sàṣàlátù fa ànábì púpọ̀ kó sì máa pọ̀ lọ́pọ̀lọpọ̀ pàápàá jùlọ níjọ jimá kásàlátù máa pọ̀ láti òwú jimá mọ́jú àlàmísì mọ́jú Eh, kìí ṣe ruwa kìí ṣe tunjina kìí salatu fati salatu sabiki salatu jawo kìí kamali salatu nariya gbogbo àwọn àwọn salatu àwọn àsálàtù àtọ́dá àgbélẹ̀rọ eh, tó ní wọ́n bí ànábì hmm. ẹni tá sàsálàtù wọ́n sàbí hmm. àbí wọn òbí ni ipe bó láti máa sàsálàtù fún àti wọn bá ti ń sálámà sí ọ ànábì sì kọ́ ń sàsálàtù Ibrahim kí ni wàhálà omi ìbá ibi kò wà àgbà mi à. kò ẹlòmí ọmọ ìbò ní sẹ́ ń kírun. ibi gbogbo fúgàmù kan rédíò kan àwọn akọni sábà yẹn máa pè wọlé àbẹ́jì hmm. àjì hmm. ẹni tó wá bí tó pè wọlé wọn tó káfà àgbà mi bàtàrà àti fàtì. inna lillahi wa inna ilaihi raji'un subhanallah ó tó pàdánù kó rí àjì látara pé kò sí kí ni ẹ dákun bó ni wá ń kírun láti gbà títí ń kí ayé pé sàrà tó bá sílẹ̀ mọ kàlẹ́ ìrún nù. kò mọ kó sàrà mi bẹ̀rẹ̀ yìí wọn. kò mọ kó bẹ̀rẹ̀ yìí wọn kò tó mọ. ẹ wọ ala. ẹ mi ò bá ju kékeré wàhálà ìbádìláyè. sọ́ọ̀lì hin. bọ́lá ibi tẹ́ ẹ̀ parọ́ dé ẹlòmíì ò tún mọ kàkíyèsí mọ́ pé kí ni máa ń kà gẹ̀. kí ni tó ń kà lẹ́yìn àtàyàjú wa náà lọ ni. kí ni wọ́n tẹ́lẹ̀ rí wọn. subhanallah. so àsàlátù tá a mọ̀ sí fún ànábì hmm. ẹ̀hẹ́n àsàlátù ibrahimiya ni o àbí ká tàn sọ pé allahumma salli ala muhammad wa sallim hmm. eléyìí náà àwọn àsàlátù tá a sọ fún ànábì sallallahu alaihi wasallam káwa sọ́ra wọn ni a kóra wájọ ká sọ di jama o kì í sàsàlátù sọ́lé sànde o èyí táwa kóra wájọ so ah, kìí sàgbà ah, láti ní tàtọ́wà sí ààrá kìí sàgbà láti wọ́n ṣe sí tàtọ́wà sí àsàlátù ní sí ìlú bá ní ẹgbẹ́ òní wá tọ́ àsàlátù ẹ̀ mẹ́ja wá àsàlátù ẹ̀ mú bombom wá àsàlátù ẹ̀ mú pure water wá làbídùn gbogbo ara àwọn nǹkan mm. yẹn ẹgbẹ́ kálukú ká lọ gbẹ́sìn wáyé wàlá àbùkátà sí ká gbẹ́sìn wáyé ẹ̀sán jẹ́ ní o nítorí kálukú ní jẹ níwá oníkálukú strategy tí ó fi rí tí ó tóun dáhùn yóò fi wò pé á ah, eléyìí tún mọ gbèsò rẹ bọ mọ mú bombo mẹ́ta bọ wá mọ sáà mọ bọ yóò tún wá mọ júwe. bombo mẹ́ta hmm. àkàrà elépo mẹ́ta àbí mọ́tà tó bá rí pẹ̀lú owó ẹyọ àbówó owó tó bá kọ́ àjẹ́ méje. sanabi ni ó jẹ eléyìí ní àbọ̀lọ̀ àwọn ogoro <laughs> àwọn aburú yẹn àwọn yìí ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì wọn á rí fáwọn àfáànù ẹ̀yìn àwọn tí ń sìyàn lọ́nà wọ́n àdàmú wọ́n máa wí ìkúwì wọ́n máa wí ìkúwì níta àgbọ́rí mm. nínú ẹ̀sìn wọ́n máa gbé dájọ́ àwọn tí àwọn máa ń ṣe kíní kan wà ní àwọn àfáà pín àwọn afẹ́lẹ́ yapa wà lórí ẹ̀ yóò wá lé àwọn ènìyàn ọ̀rọ̀ àgbà tí yàpẹ́ lọ́wọ́ àbẹ́ èwo wá ló tààrọ̀ já so gbogbo àwa àbítọ́ máa sá sínú hmm. so ibi tá a ti lọ hmm. òun náà ni pé àsàlátù wa náà kó pọ̀ èké hmm. wá sàsàlátù àdádálẹ̀ níjọ́ ìgbà tó bá gbọ́tán dákọ̀ ànábì sàsàlátù ànábì sallallahu alaihi wasallam ó nídìí pé àwọn jàmáà alásàlátù wa àwọn jàmáà kìnnìkan rárá láwọn àwọn sọ̀hábíyàt eh. tánàbí ní ọjọ́ àsàlátù wọn ni. Hmm. Hmm? àwọn obìnrin kan àbà náà mi jọ kàpá pé ìwé òjíṣẹ́ ọlọ́run àwọn kan eh. ti wá àti fún un àwọn ń eh. kọ́ wá àti ní ìwé sí ẹ̀. táwọn obìnrin ń ṣe léwu lásìkò tá a wà yìí ike ẹ dákun ẹ̀sìn òye wa ike ẹ dákun ẹ wá jọ kàn sẹ́mọ̀ sí alukọ̀ fáwa lọ́tọ̀. wọ́n bá kí ni pé ọmọ mi ọkọ mi ọkọ mi ò ṣe ní fẹ́yàwó mi bọ́mọ mi ò ṣe ní sẹ́rú bí ó ṣe ṣe kí ni gbogbo tí wọ́n bá káàkiri nù ìtí wọ́n bá dọ́dọ̀ àwọn ẹmú gbogbo wa nù ẹ̀mẹjà wa nù ìtọ́ bá dé bẹ́ẹ̀ tọ́ sẹ́rí eléyìí fún àkíyèsí pàtàkì ni hmm. fáwọn obìnrin wàláhì ó ṣe pàtàkì ẹlòmíì máa ń rò àgbọ́yé àwọn èèyàn láwùjọ wa òun ni bí ìgbà tó jẹ́ pé ìdájọ́ obìnrin lọ́dọ̀ ọlọ́run yàtọ̀ sí tọkùnrin

báwo láti kọ́ àwọn ìyàwó wa lẹ́kọ̀ọ́ àwọn tí yóò gbọ́dọ̀ mọ́mọ́ nú ẹ̀sìn hmm. tí yóò fi mọ̀ pé ah, ẹ̀sìn náà ọba àlekè ọlá àwọn tí yóò gbọ́dọ̀ mọ́mọ́ nú lànà nàbì sallallahu alaihi wasallam so eléyìí ó ṣe pàtàkì hmm. nítorí àsìkò wa tó ti lọ ti ń lọ aláì ní lọ́mọ́ ẹ̀ bẹ́ẹ̀ ó fà á lẹ́nu lónìí o torí ọ̀rọ̀ mi bẹ́ẹ̀ pọ̀ jẹ́ bẹ́ẹ̀ parí àjẹkù <laughs> bákan náà wọ́n ti gbọ́dọ̀ sólé yìí lábẹ́ àwọn mọ̀lọ́hìn tàfíìrù àsáàbìhì wà á dámọ̀ sábìhì ká máa pán àwọn sàábì ànábì ni ká máa pán àwọn sàábì ànábì ni ká sì máa bú wọn kéèké wa bá gún hmm. tẹnu wa bá ṣe sùúrùtì hmm. kó mọ̀ jẹ́ pé ká mọ̀ gbé tẹnu wa ọ̀dọ́dọ̀ àwọn sàábì ànábì jọjọ eh. <laughs> mọ láàrin yín eh, ẹ mọ búra yín mọ̀ sí eh, lọ́dọ̀ àwọn sàábì ànábì ó jẹwọ ẹmọ pé ẹjẹ májèlé ẹra àwọn sàábì ànábì májèlé ni o tẹ́yìn bá ti jẹ yóò mọ̀ sí ṣe ni o yóò mọ̀ sí àwọn tí wọ́n bú àwọn sàábì ànábì lánàá ẹ̀rí bẹ́ẹ̀ ṣiṣẹ́ dòní olónìí jojúmọ́ ni wọ́n mọ̀ sọ̀sọ́ kú sọ káàdì hmm. ó tún máa gbé pé ee èwo lè àtúgbọ́rò lè rí. àwọn kan gbó kúrò wọ́n gbó bí ajá subhanallah subhanallah eléyìí náà wà sí ní jẹ́ fáwọn tí ń bẹ lónìí náà wọ́n náà lọ túbá má gbókú wọ́n náà lọ túbá kó ń bí ogun aburú tó ń ṣe yìí ìwúrọ̀ àwọn tó ń bú àwọn sábẹ́ ànábì yìí má sì bú àbá sí wọn wà lóde ẹ̀wọ̀n ni ó lẹ́wọ̀n ni tó bá ti à àwọn bá sábẹ́ ànábì máa ó lọ́nu kò sí kankan mm-hmm. so ìwúrọ̀ àwọn nǹkan wọ̀nyí ká fẹ́ àwọn sábẹ́ ànábì mm-hmm. nínú àwọn pa fẹ́ àwọn sábẹ́ ànábì òun náà ni pé agbọ̀dọ̀ mọ dìfẹ́ndì àwọn sábẹ́ ànábì fa má sọ pé ńgbà náà ti máa fáwọn ìmọ̀ àbúrò rẹ̀ ni tí wọ́n á múra pé ẹnìkan bú àbúrò rẹ̀ mm-hmm. ẹ fòun lẹ́yàtọ̀ lọ́wọ́ ẹ má filẹ̀ oh. pẹ̀lú ọlọ́run o ah, ẹ gbàlàyé eh, látàyé náà ni ti ṣàlàyé fún wa ń bá bọ̀ díẹ̀ díẹ̀ nù tó bá àbọ̀ ànábì. bẹ́ẹ̀ni wọn àbúrò rẹ àdébi pé aláwọn ẹnìkan náà àwọn kan ìsìn máa ń sọ kan àbúrò rẹ àfáàyè náà wọn ló gbà wá o àbúrò rẹ àfáàyè náà wọn ló gbà wá àbúrò rẹ rà subhanallah so wúrú àwọn nǹkan wọ̀nyí àpẹẹrẹ pa nífẹ̀ẹ́ ànábì sallallahu alaihi wasallam àti káàtì má máa bú wọn ẹ̀ẹ́dẹ̀kan wọn sílẹ̀ ẹnìkan elétekéte ni ṣé wọ́n lè pè wọ́n létekéte kí ló dùn alátẹnujẹ òkè ẹ̀ẹ́dẹ̀dẹ̀ wúrẹ̀ subhanallah ẹni pé nǹkan burúkú ń bẹ láwùjọ wa. bó bá dábì tó bá wà ó ga sáwọn sábì ànábì. sábì ànábì bò yóò àníṣe ń sọ ní tó bá eh, wọn ga eh, tó bá wà ògo lè ga tó àwọn sàbí àmbẹ̀rẹ̀ àti àwọn ọmọkéwu wọn. o lè débẹ̀ mọ́ rárá àwọn sàbí àtọ́ à ń sọ àwọn ọmọkéwu wọn ó jìn ọ̀nà jìn ọ̀nà jìn. Eh, àwọn tẹ́ wá jọ wà máa jẹ́ nípa ara yín. tó a ní wọ́n dà sọ yìí náà ibi tó ń kálukú wà náà ni kọ́lá àwọn tẹ́ ẹjọ́ wà gan náà mọ bẹ́ẹ̀ ṣe mọ́. ọmọ bẹ́ẹ̀ ṣe mọ́ náà ẹ̀yin so mm. ká tó wá sọ fún yẹn mọ́ wá ṣe kí ni yóò so inú àwọn àpẹẹrẹ mm. ìfẹ́ ànábì sallallahu alaihi wasallam òun náà ní ká hmm. nífẹ̀ẹ́ àwọn sàábì ànábì ká sì máa dáàbò bò wọ́n hmm. ká sì máa sọ̀rọ̀ àdá nípa. ẹ wá sọ mélòó kan náà àwọn màbá ṣe wòlòwòlò. náà lára ànábì sallallahu alaihi hmm. wasallam ẹ rí àwọn àwọn ọ̀nà. ẹ bá wá rí parí <laughs> ẹ jẹ fún yín ni ah, ah, eh. níjó dànù <laughs> ẹ̀yìn ọ̀dẹ́ wàá jẹ yòókù. náà ah. tẹ́rí àṣejù màbá ìrìgòlù ti jàfáà náà tún kọ́ yìí náà tún wà tó kọ́ lẹ́pẹ́tẹ́ àwọn èèyàn wá ń tàṣe jù nípa anabi sallallahu alayhi wa sallam hmm. amẹnuba irú ẹ lẹ́ẹ̀kan náà hmm. wípé àṣejù níbi ìròyìn anabi sallallahu alayhi wa sallam azima hmm. pé ọlọ́run ọba àlekẹ́ láti pe inú àwọn àdánwò tó dé bá àwọn alùkìtàb òun náà ni alùgbòlò fi dín ya alùkìtàb látẹ̀gbòlò fi dín ní kóńgò látẹ̀kúlù alọ́láì ọlọ́run ọba àlekẹ́ láti sọ fún àwọn àwọn alùlùkìtà ẹ má ṣàṣejù bí ẹ̀sìn yìí o ẹ sì má parọ́ mọ́lọ́wọ́ bá àdékíọ́lá àsọ́lẹ̀ tọ́lọ́run sọ fún wọn yìí kì í ṣàwọn nìkan lọ́lọ́run bá wí ẹ̀yìn káwa náà má ṣe kí ni ká má sọ àṣejù níbi ẹ̀sìn wa. anabi hmm. sallallahu alayhi wa sallam nígbà táwọn kan tí wọ́n bẹ̀rẹ̀ sí yín anabi sallallahu alayhi wa sallam anabi hmm. ni la tutiruni hmm. kama atrat an-nasara ibn maryam anabi ni ẹ má yìn mí láyìn ìboro ẹ má yìn mí ní ẹ síbi tí ń ṣe kí ni ibi tí èsì ààyè mi ẹ má síbẹ̀ gẹ́gẹ́ báwọn nasara ẹ̀yìn tí wọ́n pàkì mọ́ra kó à tẹ̀lé anabi isa alayhi salam gẹ́gẹ́ bó ti anabi ni ẹrú ni mí ẹ̀rú Allah subhanahu wa ta'ala ẹ̀rú ọlọ́run hmm. ní mi òjíṣẹ́ ọlọ́run ní mi hmm. ẹ̀rí pé ànábì náà ti kí ó kìlọ̀ eléyìí sọ́ọ̀dì ká ànábì sallallahu alaihi wasallam tó jáde láyé nínú hadith anas arákùnrin kan bá ànábì hmm. ni wọ́n sọ fún ànábì pé ya muhammad eh, ya sayyidana ya ibna eh, sayyidina ya khayrana ya ibna khayrina ìrẹ́ ànábì ìrẹ́ aṣíwájú wa ìrẹ́ ọmọ àwọn aṣíwájú wa ìrẹ́ tó lóore jùnú wa ìrẹ́ ọmọ ẹni tó lóore jùnú wa ànábì wa gbélé yìí ànábì ní kílódé kí ló pọ̀ tó kí ló lè tó báyìí hmm. àdébìnrin yá ayọ́ anas ó hmm. pè ẹ̀yìn èèyàn aleikum bi tẹ̀kọ́àkùn hmm. ẹ bẹ̀rù Allah subhanahu wa ta'ala o ẹdún ní mọ̀bẹ̀rẹ̀ ọlọ́ọ̀bà alẹ́kẹ́ ọlá ọlá ẹ̀sẹ̀ àwọn yanakum shaitan ana muhammad bin abdullahi ẹwọ́jẹ́ ìtàlẹ̀ ó tàn yóò ẹwọ́jẹ́ ó wọ yín kó lójú ọ̀nà tó tọ́ o ana muhammad bin abdullahi anabi ni èmi tẹ́ rí o muhammad ọmọ abdullahi tẹ́ mami sínà ni o ọ̀nà ìtẹ̀ríba ni wọ́n wá gbọ́dọ̀ tẹ̀ríba tí wọ́n gbọ́dọ̀ nígbèrágá anábì wa ní abdullahi anábì ní ẹrú ọlọ́ọ̀ni ní hmm. wa rasuluhu anábì ní wallahi ma uhibbu an tarfa'uni hmm. fawqa manzilati hmm. allati anzalani Allahu azza wa jalla anábì ní mo búra pẹ̀lú ọlọ́run ìnígbà anábì ní ìfẹ́ kẹwa ṣe kíni kẹwa gbé mi kọjá ipò mi bitọ́lọ̀ ọba àdékẹ́ọ́lá ṣe kíni bitọ́lọ̀ ọba àdékẹ́ọ́lá gbé mi sí anábì ní nígbà bẹ́ẹ̀ anábì kọ́ fáwọn sàábí so àwọn ọ̀nà táwọn yẹn wá ń gbà gbé ànábì kọjá ipò ànábì sallallahu alayhi wa àwọn ọ̀nà tó pọ̀ ni gẹ́gẹ́ bí inú ẹ̀ òun náà ni ìkọ́mọ̀tò ní maulid hmm, maulid nabi ìfẹ́ ànábì ni ìfẹ́ ànábì kọ́ lélẹ́yìn wọn ìtayọ̀ àlá nípa ìfẹ́ ànábì ni alugolo kò súnmọ́ kó alábí ó mà ṣe kó fẹ́ kò tọ́fà. tálábì ṣe mólídì nígbà tálábì ń bẹ wá láyé. yíwọ̀n wá ibà fẹ́ rẹ̀ láfi hàn sí. láfi hàn sí. ìdá wa fi ń fìfẹ́ rẹ̀ hàn sí hmm. ǹjẹ́ ń bẹ láyé ànábì àbí ó wà mọ́ sẹ̀rọ̀fáwọn yẹn. ta níbi ànábì tó àwọn sàábé. àwọn sàábé rí dáadáa wọ́n rí dáadáa ẹ̀yìn sáwá lè sáwájú àwọn sàábé débi dáadáa kan ẹ̀yìn tó yẹ pé dáadáa ni o àwọn hmm. àsáwájú wọn débẹ̀ tí wọ́n nímọ̀ dáadáa. Ah, sànàbí sallallahu alaihi wasallam rí dáadáa kan tí ojú rẹ̀ fáàlú mọ̀lẹ́ kó tó kù láyé kò sí níbo la ti wá rí mọ́lídì hmm. tí mọ́lídì ò bá wá jẹ́ sìn hmm. fáwọn bó ni ó ti wá jẹ́sìn fáwa lẹ́yìn gbàtà nàbí sallallahu alaihi wasallam lọ́tán nígbà tó lọ́wọ́ bá àlékẹ́ láńsọ fún ànábì fi al-yawma akmaltu lakum dinakum hmm. òní ìyẹn ọdí pẹ́sì tẹ́lifíṣìn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jọ jẹ́ta nàbí sọ pé mọ̀nà hada safi amu ina hada mali saminu sàmínú fọwọ́ àrọ́dù ìjẹ́ mú dìkì bẹ́ngbà wọn mm, kò sí mm. so mi padà tẹ̀yìn wọ̀gbé lẹ́nu ó padà gbọ̀nà ẹ̀yìn wọlé ni <laughs> ìdẹ́sí gbà wọlé ah, ọ̀nà àtijọ́ àti mọ́ni ọ̀nà àtijọ́ àti mọ́ni ọ̀nà àtijọ́ nínú ẹ̀sìn ni mm. so mọ́lì nàbí eléyìí náà agbanìkan eléyìí dè bám ńbẹ̀ńbẹ̀ so bákan náà inú ẹ̀ ní tá a sọ kalẹ̀ yìí tá a sọ pẹ̀lú yìí ká gbé ànábì sallallahu alaihi wasallam kọjá ipò tọ́lọ́wọ́ bá lẹ́kẹ̀ọ́ lágbé sí hmm. débi pé àwọn ìlú mi sì gbé kó ànábì sípò ọlọ́run gẹ́gẹ́ bí ya akra malikhaliki. máa lí láàlúdú bì í. tọ ẹrí. ìwà ká iná olóòlì àdìsí lẹ́fúnmá hmm. ní àbí hímá méjèèjì. olóhùn yà ànábì náà ni o ó ní hmm. mo pè wọ́n tó lápàlẹ́ jù náà àwọn èèyàn. máa lí máa àlúdú bì í. máa mo tún ní tí mo tún lè gbára lé ìyẹn lẹ́nì kankan tí mo tún lè gbára lé náà sì wá ká tó jùlọ ànábì sallallahu alaihi wasallam ah, lọ ẹ̀wàdánwò nígbà tí mo wà ládánwò ìwà lẹ́nì kankan tí gbára lé àbánábì sallallahu alaihi wasallam nígbà hulul hadith nígbà táwọn ẹ̀sẹ̀lẹ̀ gbá kọ́ gbígbá tẹ̀lẹ̀ láàrin ìta hmm. tẹ̀lẹ̀ subhanallah ọwọ́ ni tó inú ọrẹ rẹ ànábì hmm. tó tawa hmm. òun náà ni gbogbo ilé ayé yìí wá lánàbì ló tawa lórí ayé àti àti jáàlì kìámà ọlá nàbí sallallahu alaihi wasallam inú orí ànábì ni wà mí ní ulumika ilmi al-lawhi wal-qalami nínú mọ̀rẹ́ ànábì nínú àtàbíd hmm. hmm. nínú mọ̀rẹ́ ànábì òun náà ní gbogbo mọ̀tí ń bẹ nínú lawhul mahfuz hmm. olókùfọ́lọ́ eléyìí àṣejù ni inú àwọn àṣejù ni tó sì lágbára inú àwọn àṣejù. ẹ pẹ́ dákun eléyìí àsìkò sì ti wá lọ. inú àwọn àṣejù. ẹ bá ń jẹ jàfá ọyọ kan. sọ nínú àwọn jàfá àwọn jàfá pọ̀ nínú ẹ̀ òun náà ni ká jìnà sí súnà nàbì sallallahu alaihi wasallam ká gba súnà nàbì ká hmm. pàtì hmm. ní kọ̀kọ̀ àti ní gbangba hmm. apáàtì inú àdìọ́kàn ká tún wá pàtì nínú òríṣi wa ká tó pàṣẹ àdébìsọ̀lá wa lè sọ́lá nínú kíni nínú òríṣi wa. Assalamu alaikum. Alaikum salam. Ẹ ṣeun. Amin. Amin. Naam. Ẹ ṣeun. Naam, inú ìpasúra Ànábì sallallahu alaihi wasallam ti ní kọ̀kọ̀ àti ní gbangba hmm. ẹ̀rí. Òun náà ni ká má ṣe kíni, ká má hmm. tẹ̀lé súnà Ànábì. Hmm. Ẹlòmíì irun gbọ́n rẹ̀ yóò máa há ni kò fẹ́ fi òfẹ́ fẹ́ rápẹ̀rẹ́ kò fẹ́ rápẹ̀rẹ́ súnà ànábì lára rẹ̀ inú jàfáwù ni nígbà tí nígbà tí èèyàn wò ọmọgọ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ni so àwọn eléyìí ó pọ̀ ó pọ̀ bí kí n yóò àdìsí tó lálàáfíà àdìsí tó lálàáfíà kò gbàdà nù kò ní kò bálà káyì rẹ mu hmm, irú làákàyè wo ló ní àbí kò ní kò ní kò tó àjọjọ ànábì sallallahu alaihi wasallam àbí kò ní kò bá gbà mu ẹ̀ẹ́n gẹ́gẹ́ ní kò bá gbà mu ah, ah. inú tó burú bẹ́ẹ̀ òun náà mm. ni al-udul an siratihi mm. ila rumuzin akharin min ulama al-gharb wa shar mm. ká pàgbé ìtànábì kó a lọ sí ìtànábì eh, eh, William Shakespeare ẹ̀ẹ́n gíná wọ́n kọ́ rẹ̀ Felix Nola Felix Nola àwọn ìtàn ni wọ́n wá ń lọ pa àwọn máa ìtànábì nù ìtànábì àtànábì wà Mọ́kà tó wà Mẹ́dínà bó ti já gbogbo àwọn nǹkan yìí so ẹni tí bá ti ń ṣe eléyìí ó ń ṣe kíni ń wò mú gọ̀ pẹ̀lú ànábì sallallahu alaihi wasallam ọlọ́run kó ṣe wá pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ tọpiki tọpiki àsìkò yóò tún yín wàhálà ìkòtò ẹ wà bá wá gbà mí lẹ ẹ wà bá wá tún yòókù sọ ọlọ́ọ̀gbọ́n ọlọ́wọ́ sàkóso gbàtẹ́ bá fún wa ẹ fún wa káyọ̀ ìṣòtò Allah bá rẹ̀kọ́ ìjàmọ́ abẹ́lé ìdádá. Ìzákùnlọ́kọ́. Ilé ọmọ yáyí Abu Abdullah Khalid bin Ahmad alukọ́wé àti ọlọ́ọ̀kọ́ ṣèkì sọ́lẹ̀ kan ní ṣàgáyà mm. àti ṣàgáyà àti kọ̀ ọgbẹ́ ọ̀là jẹ́ ọgbẹ́dẹ́ ọgbẹ́dẹ́ alhamdulilayi mọ́kà àti mẹ́dílẹ̀ àfàwà fọlọ́sì sheikh ibrahim bin yusuf dasuki àti àwàwà abdulwahid ah, hasan ah, lajọwà nílẹ̀ agbóni lónìí à ń dágbé fún yín pẹ̀lú gbólóhùn subhanahu wa ta'ala